ṣùgbọ́n mo fẹ́ fi yín lọ́kàn balẹ̀ pé èmi ti wọlé kanlẹ̀ o ẹ̀yin tẹ́ wá ń jáyà tẹ́ ẹ̀ bẹ̀rù ẹ jẹ́ kọ́kọ́ jíṣẹ́ fún yín ẹ má bẹ̀rù ẹ má jáyà ẹ má fòyà ẹ má ṣojo ẹ má bọkàn jẹ́ kò sí kankan lákọ lọ́mọdé yẹn mọ́ wa ẹ ti dáwọ́ dáwọ́ majority àwọn owó tẹ́ dáwọ́ mélòó ló dọ́bà Akíntóyè mélòó lẹ dá fún èèyàn kan kí lédè ṣẹlẹ̀ dá èèyàn. akí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lóko ọ̀dùn kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó ṣé n bá yín sọ̀rọ̀ yìí orílẹ̀-èdè Benin Republic ni mo wà ilẹ̀ Kùtọ́nú hmm, ìrìn náà láàrin wa mi lẹ́yìn tí mo ti ń gbọ́ gbogbo fínfínrín tí wọ́n ń sọ nípa olóyè wọ́n fẹ́ gbé wọ́n fẹ́ arrest ẹ̀ wọ́n fẹ́ ṣe gbá wọ́n fẹ́ ṣàwo ẹnu mi ti bẹ̀rẹ̀ sí ní pè oríṣiríṣi kọ́ ṣé kìí ṣe wípé báyìí ṣé kìí ṣe pé tọ̀hún ẹnu mi ti ẹ̀ pè tó sọ pé tán bá gbé gan ló dáa different kinds of calls ṣùgbọ́n mo fẹ́ fi yín lọ́kàn balẹ̀ pé èmi ti wọlé kanlẹ̀ o ẹ̀yin tẹ́ wá ń jáyà tẹ́ ẹ̀ bẹ̀rù ẹ jẹ́ kọ́kọ́ jíṣẹ́ fún yín ẹ má bẹ̀rù ẹ má jáyà ẹ má fòyà ẹ má bọkàn jẹ́ kò sí kankan lákọ lọ́mọdé yẹn mọ́ wà níbi tí security ṣe máa pé ẹ̀yin kan sọ wípé kan withdraw security ìgbòho wọn withdraw security ìgbòho wọn increase security ẹ̀mí oyé òyí ọ̀pọ̀lọpọ̀ ìdí tó fi dàbẹ́ ni wípé Sunday Ìgbòho sì wà ní orílẹ̀-èdè Benin Republic tí wọn ò fi wọ́n lẹ̀ pé kó lọ kì í ṣe pé wọ́n mú un nígbèkùn kì í ṣe pé wọn ò fẹ́ kó lọ tó bá fẹ́ lọ oyé òyí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ìdí tó yìí ṣe wà ń bí tí ìjọba ibi ìfi sọ pé dúró ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè lágbàáyé ni wọ́n mọ òtítọ́ wọ́n mọ tó ṣẹlẹ̀ kódà lórílẹ̀-èdè tá a wà orílẹ̀-èdè Benin Republic tí mo wọnú ẹ̀yìn àwọn gan wọ́n ní fìtínà wọ́n jẹ ìyà lọ́wọ́ àwọn Fúlàní àwọn gan mọ tí ojú wọn rí wọ́n mọ òtítọ́ ṣebí wọ́n múlẹ̀ ti Nàìjíríà ni fẹ́ gọ́tà lásán ni wàá fò tí wàá sọdá tí wàá fi wọ Benin Republic láti Nàìjíríà so àjọṣe ẹ̀ bọ́dà ni to be sincere with you wọ́n mú òótọ́ àtọ́ba wọn àtìjòyè wọn àtọkùnrin wọn àtobìnrin wọn àtàgbàlagbà àti tó kàwé àti tí ò gbogbo wọn náà mọ òtítọ́ that is why tẹ̀sí rí pé majority wọn tí wọ́n ṣe nínú pàdé tó ń sọ pé ẹ má yìí ti fọmọkùnrin lẹ̀ tẹ́ bá fi lẹ̀ nàìjíríà máa lọ ṣe bí wọn bí ò ṣe yẹ kán ṣe ni gbogbo bó ṣe wá ń pariwo ẹ kidnapper ní Sunday ibà ni ẹ kìíní kan ọmọ Adéyẹmọ wọn increase security ẹ ní o kódà àwọn ò tí ì kébì gan wọlé ọ̀la tán bá jẹ́ ráyè mi torí security yẹn ó increase kọjá wípé kò sí bó ṣe jẹ́ owó kan dédé wọbẹ̀ eléyìí tí gbé àwọn èèyàn adé tí máa ń láwọn wọbẹ̀ tí wọ́n tẹ́lẹ̀ yẹn ìgbà tí information ti dọ́ta lọ́n tó ti pẹ́ information náà ti sọ pé no more no less ó <laughs> kàn lè wọbẹ̀ tí wọn ò bá ti tí kò bá ti ṣe ẹni tí wọ́n lè fọwọ́ ìsọ̀yà pé eléyìí ò ṣe ẹni tó lè gbàbọ̀dè wá ó lè lọ́bẹ̀ kódà bàbá fúnra rẹ̀ sọ fún wa categorically bàbá tó yẹ pé òun gan fúnra òun gan pé tí bá ṣe mọ́ ṣe mọ́ òun ní wọn ò ní jẹ́ kó gan wọlé sọ́dọ̀ olóyè so ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ ń bọ̀ kànjẹ́ yẹn ẹ kọ́kọ́ fọkàn yín balẹ̀ ìdí tó fi dàbẹ́ ni pọ̀rọ̀ yìí ń ká mi lára gbogbo gbà ní ètò yìí o má sọ pé torí pé mo wà ní ìrìn àjò o ìgbà tí bá travel yẹn gan lọ́rọ̀ máa ń gbẹ́kùn mi láti sọ jù ṣé ní gbogbo ìdojúkọ wọ̀nyí kò lè ṣe ká má ẹ̀ka ta ìwé náà ó yẹ kẹ́ ẹ ti mọ̀ ó lè já ìjà òmìnira kó má ní àwọn àdojúkọ wọ̀nyí ṣùgbọ́n tó wá máa ń dún yan tó báyàn lọ́kàn jẹ́ ni pé kó wá ti jẹ́ ara ilé ẹni gan láti wá máa dúró sí ipò ọ̀tá láti máa dúró sí ipò pé kó bàjẹ́ ara ilé ẹ iye kan ẹ ọba kan ẹ àwọn gangan láti wá dúró sí ipò tó bá lè kú kó kú mo ní mo láwọn tó pè tó sọ pé jí Sunday Igboho ṣe ò dáa ó wu àwọn pé kán gbé ṣé bọ́ọ̀ ni yàtọ̀ ṣe fídíò jáde tó ní kán gbé Koiki kán ní kán gbé gbogbo wa kán fìyà jẹ wa dáadáa kán tọ́jọ wa èèyàn ló sọ ìkan ti pè láàárọ̀ yìí ó lóun wà bias òun ò bẹ́ẹ̀ anybody jà òun ò ṣe bá òun ò ṣàwọn ọmọdé ò bẹ́ẹ̀ anybody jà but you are condemning Professor Banji Akintoye and you are not bias ó sọ̀rọ̀ débi tó ní ṣẹ́ni àwa tẹ́yìn máa ń pè tẹ́ máa ń bá sọ̀rọ̀ mi ò mọ tẹ́lẹ̀ omi but don't think Omoluka is a fool I'm not fool ẹ̀rù ìwọ tó ń bá mi sọ̀rọ̀ màá gbọ́rọ̀ ẹ̀ tí n bá gbọ́rọ̀ ẹ ìṣọwọ́ bá mi sọ̀rọ̀ ni máa ṣe mọ èsì tí máa fún ẹ tí n bá dẹ̀ discover gbọ́rọ̀ ẹ ò lé sí i I will just keep quiet and I just I can look away from it tí n bá discover pé kò sí ọ̀rọ̀ lẹ́nu ẹ bàbá kan pè láàárọ̀ kò sí tí ó fi wé ọ̀rọ̀ ó fi ti bí wé tọ̀hún ó fi tọ̀hún wé ti bí bú bàbá Akíntóyè kò sí kàtà Akíntóyè ṣe kíní kan onítìrí ló dàbẹ́ni gbogbo tọ́da ní àwátá àwátá àdúrà bí we are propagandas we are this we are that ọmọ mi Lady K mo máa nífẹ̀ẹ́ o ó máa ṣe o ó máa mọ o mo ní lọ jòkó mi mi jẹ́ wàá sọ̀rọ̀ mo kàn sáà ń gbọ́ gbogbo bó ṣe ń sọ kí bá òun bẹ́ẹ̀ kí sọ fún Lady K kó sọ gbogbo bó ṣe ń ṣe yẹ kó máa ṣe mọ́ mi sọ̀rọ̀ because ìbá ní kí n fún ṣe máa sọ bàbá ǹjẹ́ ìdí ẹ̀ pé iṣó yẹ kó rí bẹ́ẹ̀ sọ fún pé bó ṣe ń ṣe pé kò dáa ǹjẹ́ ìdí ẹ̀ pé onírùngbọ̀n yẹ ìjẹ́tẹ̀ jàti onídọ̀tí eh, tó gbà láàrin Amẹ́ríkà tó lóun jimá àbí tó lóun jẹ tó lóun ǹjẹ́ ẹ pé kẹ́ ẹ sọ fún pé tó ń ṣe ò dáa àtàwọn ẹranko tó kù tán lọ kúrò àwọn ẹjọ́ tán pèrè àwọn nìkan ǹjẹ́ ẹ pé wọ́n kẹ́ sọ fún wọn pé ìgbésẹ̀ tán gbé ò dáa àwa lè ní sọ fún pé ìta àṣẹ ò dáa you call us a propagandist ṣẹ́ni ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ẹ̀yin tẹ́ bá láròjinlẹ̀ tẹ́ ẹ bá fẹ́ peace ẹ̀ ní pẹ̀lú mi kẹ̀dẹ̀ tó máa condemn èèyàn lójú mi I'm not telling you to condemn Onitiri but if you are not going to condemn Onitiri for his eh, for, for her act then don't condemn Akintoye in my presence ó ní àti wá sọ̀rọ̀ wa di mídíà Akíntóyè ṣé sọ́yà kó nígbà òṣọ́ra ẹ̀ di mídíà Onítìrí àwọn tó tẹ̀lé tó kù yẹn wọn òṣọ́ra wọn di mídíà Onítìrí I told you from the beginning, I don't pledge my loyalty to Professor Banji Akintoye. Neither do I pledge any allegiance to Sunday Igbo. I am for Yoruba Nation. But I will continue to let you people know pé bẹ́ẹ̀ bá ṣe believe pé àfi tẹ́ bá destroy image èèyàn, àfi tẹ́ bá bàtẹ́ nìkan jẹ́, àyíbá yẹn lẹ́sẹ̀ rí kan tẹ́ fẹ́ yẹn sí. I will continue to love them bẹ́ẹ̀ bá ṣe ń bá tí wọ́n jẹ́ ṣe belief pé máa sọ̀rọ̀ wọn láì dáa sí lèmi yóò mọ fẹ́ràn wọn sí and that is the fact kò ní bàjẹ́ fún yín ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi ẹ má bá mi ṣe ẹ̀jọ̀ ojú òní tì yín ẹ má sọ pé mo wà nírìn àjò ẹ bá mi máa pín kẹ́lẹ̀ máa jẹ́ kí n máa rí comment bó tẹ̀ jẹ́ pé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ẹ máa kọ́ síbẹ̀ lásán ẹ má bínú ẹ̀yin TikTok ẹ lè rí wa because bí tèmi ti fara ṣiṣẹ́ fún ni ó wù mí pé kó tò wà gbogbo ìgbésẹ̀ tá a gbé ṣẹ́ni mò ń sọ fún yín ọlọ́run nìkan ló máa sẹ́ni kálukú lẹ́sàn iṣẹ́ ọwọ́ ẹ̀ abẹ́bọ̀ ọlọ́run nìkan lásán ẹ̀sán nítorí kálukú ṣe lásán fún ẹ ẹ lè understand ìgbésẹ̀ táwa ìgbé and I can guarantee you that there are still some secrets tẹ́lẹ̀ mi kì í ní tí mo ṣe hide torí pé kí ni ọmọ àgbà ni mí tí bá sọ àwọn ọ̀rọ̀ mi jáde ilẹ̀ àbàjẹ́ àwítà ìwé ẹ̀yìn kan kóra jọ ẹlẹ́ láti rí lọ́wọ́ tẹ́ fẹ́ sọ nípa orí Ìgbòho ẹ sọ ọkàn lọ́mọ ìlú challenge ẹ̀ ni mo ti sọ tí o bá ti wá sọ tó lóò fẹ́ sọ nípa Ìgbòho àtiwọ́ àtàwí koko ọmọ àlè lẹ́yìn méjèèjì mo sọ mo sọ ni ẹ̀ṣẹ̀ tí Ìgbòho ṣẹ̀ sọ́wọ́ yín láti rí burúkú tó ṣe pamọ́ sábẹ́ yín tẹ́ ẹ̀ bá ti jáde kẹ́ ẹ sọ ọmọ àlè nìyí because tí ẹ bá wo ọ̀rọ̀ yìí sọ́tún tí ẹ bá wo sósì ẹ mọ̀ ìpòrè kí ló le tó yìí kò jọ èmi lójú o àwa la ń rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí gan fúnra rẹ̀ ọmọ aládìkún Ìgbòho Òòṣà ó fúnra rẹ̀ gan òrí ti hírò toró ti mọ̀ yín pé gbogbo eléyìí ló máa dà kọjá nígbà tó sọ pé ó fẹ́ ja ìjà òmìnira ó mọ̀ náà bẹ́ẹ̀ ṣe sọ pé kò kàwé tó but yet ó mọ̀ ipe gbogbo kí ni wọ́n yìí máa ẹ̀ kàn ká ẹ̀ wọ́n máa là kọjá because kìí ṣe bébì so ẹ̀yin èèyàn mi if you want peace ẹgbẹ́ ìgbésẹ̀ àlàáfíà bó ṣe máa ń gbé kì í ṣe pé tẹ́lẹ̀ gbégbé sí àlàáfíà tẹ́ máa kàn dẹ́ mọ̀tún fún òsì no that's not how to do it moreover gbogbo rògbòdìyàn gbogbo wàhálà tó wà ń lẹ́yìn ọ̀dọ̀ wọn ló ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ wọn ló ti wá and you people don't want to listen you don't want to listen to that pé àwọn náà kọ̀ sí wàhálà if you want to lead you must have an ability to manage people ẹni tí o bá ti ní ability láti lè manage èèyàn he is not worthy to be a leader i am young but mo mọ tó tọ́ ẹ lọ confam máa pè létà mo ń ṣe program máa pè máa pè mo ń ṣe program ẹ lọ confam níbi tẹ́mi wà àkàìmọye àwọn tó wà lọ́ndà mi tí wọ́n rí mi bíi pé mo já síwájú fún àtẹ̀yí tó ń bà mí jẹ́ àtẹ̀yí tó ń gbà lọ́wọ́ mi tó tó tẹ́gbẹ́ àpè ọ̀gá kò sí kàtà àfẹ́jẹ́ màá tún sọ pé ó yá send your account àgbà yet àtúkọ̀ndẹ́mù mi I manage them all mo máa ń ṣe bẹ́ẹ̀ ni pé mi ìgbẹ́ anything ni sometimes ó lè ṣe mí o pé èèyàn níwọ náà react mo lè ṣe bẹ́ẹ̀ nígbà míì rest ó normal ṣùgbọ́n síbẹ̀ wà á prove pé you are a leader àwọn tá a jọ wà wọ́n á gbà máa ah, ọ̀gá síwájú nìyẹn má sọ̀rọ̀ má sọ̀rọ̀ má sọ̀rọ̀ má wúrọ̀ I will just be looking at them ẹnu mi à máa expect pé kí n react mi ìwà ní react má máa wò. If you want to be a leader, you must have a quality of a good leader and part of the quality of a good leader is how to manage people At àtẹ̀yàn burúkú àtẹ̀yàn dáadáa gbogbo wọn látẹ̀lé ẹ you must be able to manage them. yẹ jọ ibo láti ìbá ìjà òmìnira òde tí ìyá yín onítìrí sọ pé òun ò lè bẹ́ẹ̀ nìkan ṣe I am not here to discuss issue of unity o ọ̀rọ̀ ọ̀rọ̀ bá ọ̀rọ̀ lọ́bẹ̀ ni o and i'm saying this because of those of you that are calling me ẹ̀yin ọmọlúkà ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé bàbá kò dáa bẹ́ẹ̀ ṣe ṣe you don't need to tell me bóyá ó dáa àbí kò dáa with my age with my age no no no no no no i know what is mo mọ tó tọ̀ mo mọ ìyàtọ̀ nínú ọwọ́ tún yàtọ̀ wọ́ọ̀sì náà wọ́n ní a fool at forty is a fool forever and i'm not a fool i am more than forty years i'm not a fool i mo mọ tó tọ̀ mo mọ òtítọ́ and i have to stand by the òtítọ́ so gbogbo yín tẹ́ bá fẹ́ àlàáfíà abáyín fẹ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo prefer ká jọ ṣe nínú ìfẹ́ kan nínú ìrẹ́pọ̀ ju gbogbo ilé ìta ṣe yìí wọ́n tẹ̀ ní fún ara yín lẹ́ẹ̀fà yìí ẹ̀ jẹ́ kí ẹ̀ fi àyè peace ẹ̀ fi sílẹ̀ tẹ bá fàyè peace sílẹ̀ Yorùbá nation máa tẹ̀síwájú ni ìgbà tá a jọ ń ṣe nínú ìfẹ́ kan ẹ bá máa wí tàbí ẹ wọn gbowó ni owó wa náà dá ẹ wọn kàn dáwó fún wọn a kàn ṣe don't let us deceive you don't let me personally I will not deceive you èmi mo mo appreciate gbogbo owó tẹ dáa but most of àwọn owó tẹ̀ ń pariwo tẹ̀ ń dáhùn èyí ọ̀pọ̀lọpọ̀ ní wrong hands lè dá owó sí ẹ̀yin dẹ́ ń wo fídíò mi mo fẹ́ ṣàlàyé nǹkan bíi méjì mẹ́ta fún yín most of àwọn tó wà ní diaspora ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ fẹ́ràn irọ́ ju òtítọ́ lọ ẹni tó bá parọ́ fún yín inú yín máa ń dùn sí bọ́ ẹni tó bá dúró tó sòtítọ́ fún yín ẹ máa ń gbélé yóò mọ what to do kò mọ anything àṣẹyìnwá àṣẹyìnbọ̀ ẹ wàá máa sọ pé ẹ dáwó fẹ́ nìkan ẹ ṣe gbá ẹ dáwó wọn kówó yín jẹ wọn ṣe ọ̀rọ̀ pọ̀ ẹ má jẹ́ tàn yín àlàyé tèmi dẹ̀ fẹ́ ṣe fún yín yẹn nọ́mbà wà nínú ẹ̀ ní wípé ẹ fẹ́ràn irọ́ ju òtítọ́ lọ reason tọ́pọ̀lọpọ̀ yìí fi dáwó sí wrong hand nìyẹn ibi tí ò yẹ kówó lọ. I remember when we started this agitation twenty twenty one mi ò ní dárúkọ ẹnìyẹn ẹnìkan jáde ó bẹ̀rẹ̀ sí ní rèsì owó kò sí ní Nàìjíríà o diaspora ló wà míì tí ẹ̀dí dárúkọ country tó wà ó bẹ̀rẹ̀ sí ní gádà ó bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ Professor Banji Akintoye want to celebrate his birthday this and that ní ojú mi mo rẹ́ tó dá five hundred dollar. mo rẹ́ tó fi one thousand dollars sílẹ̀ they started contributing the money Only fifty dollar only hundred dollar only two hundred dollar people started contributing wọ́n dá owó yẹn I can't say precisely this is the amount tí wọ́n dá and I can guarantee you wípé gbogbo owó yẹn pátápátá one naira nínú ẹ̀ kò lọ sọ́dọ̀ akíntóye torí akíntóye sọ kàtìkóríkàlì pé i didn't send him pé kò gba owó owó owó tó dẹ̀ bàbá yẹn kò dọ́dọ̀ mi mo sọ fún yín lẹ́yìn ọjọ́ tọrọ bá débi ọ̀rọ̀ máa dárúkọ ẹnìyẹn fún yín máa dẹ̀ dárúkọ kọ́ńtì tó wà má tẹ̀ fi dárúkọ ẹnìyẹn dẹ̀ nídìí kan gbogbo yín ti máa ma kọ́ńtì o gbowó yẹn o kò sàpò. there was another meeting that was around twenty twenty one ending or early twenty twenty two the same thing happened wọn náà fẹ́ dáwọ́ àwọn warrior kìíní kan ẹ̀yìn yìí lẹ bẹ̀rẹ̀ I am not saying I am not telling you that I be saved mi sọ pé mo jángẹ́lì èèyàn ni mí but mo mo mo ti fi ẹnu sọ mo ti ṣàlàyé a integrity a ní ìdúrà lọ nínú Yorùbá nation yà have a name and that is why tó ṣe gba ẹnu nílé ní ipe nínú Yorùbá nation tó bá mọ̀ yìí pé o gbé owó kan fún mi rí either ten thousand twenty fifty hundred one million ten million twenty million ó gbé fún ọmọlúkà pé ẹ fi ṣe nǹkan báyìí fún yorùbá nation tí ọmọlúkà dẹ̀ gbé owó yẹn tó gbé jẹ tí ò ṣe nǹkan tó ní kí n ṣe please come out and say it. o ló ṣe gbẹnu mi kì í ṣe pé sometimes ṣe bá ní tí bá sọ fún yín pé mo fẹ́ ra drone tàbí mo fẹ́ ra kíní wọn bá kan tí mo sọ fún yín mo lè gbowó kí kó sáko but I will be telling you categorically that I have a name mo ṣẹ́rìṣì orúkọ mi ju any other thing lọ mi ìfẹ́ kí orúkọ yẹn kó bàjẹ́ mo ń sọ fún yín pẹ̀lú confidence nínú yorùbá nation ní tí mi ò mọ̀ níta family mo máa bára lẹ mo dẹ̀ hàn tó bá gbogbo ìwé ẹ̀ ó pélé lọ́wọ́ kò rí mi àríra rí diaspora náà ló wà tó dẹ̀ sẹ́yìn owó sí mi pé gbà bá mi ra ilẹ̀ tí o ṣe plot kan tí o ṣe plot méjì tí o ṣe plot mẹ́ta mo dẹ̀ bára aróní plot mẹ́ta náà aróní plot kan kódà ara ẹni tí mo bá ra ilé tí mi ò mọ̀ yá ẹ̀rí tí o dẹ̀ mọ̀ bàbá lákùn bàbá mi rí nínú yorùbá nation and i told her nígbà tó fẹ́ sẹ́yìn lọ́yà ìrú ń bá mi wẹ́ tó bá ń bẹ̀ there is no problem ṣùgbọ́n mo fẹ́ kó understand pé mo ní orúkọ and I will not mi ní ba orúkọ yẹn jẹ́ ó kì í fún mi lówó sí mo kówó yẹn sápò mi náà jẹ mo lè ṣe é mo lè ṣe é but mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé kò sí ibi tí wọ́n bá ti dárúkọ pé bọ́ọ̀ì kan tó ń pè lọ́mọ lúkà yẹn kò sẹ́ni tí ò ní mọ̀ kí n tó ti ibi tí mò gbé ní Àkúrẹ́ wọ Kútọ́nù is about kì í ṣe ọ̀rọ̀ seven hundred to eight hundred kilometres Àkúrẹ́ sí Èkó nìkan is four five hours journey tí wàá fi rìn kò ṣe wá bẹ̀rẹ̀ ìrìn títí títí títí títí wàá ṣe fi wọ Kútọ̀nù láti àkúrẹ́ yẹn tí mo fi dé ẹ báńdìrì Kútọ̀nù ni mo ti rẹ́ni tó mọ̀ mí tàbá ẹ̀yin lọ́mọ lúkà sà ẹ̀yin lọ́mọ lúkà ẹ pẹ̀lẹ́ sà ẹ kúṣẹ́ sà á dá ẹlòmí àtúgbàdúrà wọ́n mọ̀ mí níwọ̀nba mi ìwà ní jẹ́ kí mímọ̀ yẹn kan burúkọ yẹn jẹ́ ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹni tẹ́nu ẹ bá dùn òun ni ẹ máa ń tẹ̀lé òun lẹ máa fọ́ ọ̀fun mi ì ní da orúkọ yẹn jẹ́ ìdí tọ̀pọ̀lọpọ̀ yín tí sẹ́ẹ̀dì gbà tẹ́ bá dá owó tẹ́ sọ pé nǹkan báyìí lẹ fẹ́ fi ṣe kàkà kẹ́ gbé ọmọ dúkà ṣe bí tó bá mo dúpẹ́ o kì í ṣe pé mo sọ pé bẹ́ẹ̀ ṣe fún mi yẹn bó bí mi nínú o torí tó bá pẹ́ fún mi tí ẹni tí ì bá ṣẹlẹ̀ ṣe bórúkọ mi lẹ́ máa pèlè ni pé wọ́n dá oyè báyìí fún ọmọ dúkà náà jẹ but èmi bá wà garanti pé tó bá pẹ́ dání ìtẹ́ fẹ́ kàn fi ṣe ni màá jẹ́ kàn fi ṣe ìdí ni wípé mi ì ní fẹ́ kẹ́ dáwọ́kọ mi bí wọ́n tẹ́ ẹ̀mí ìbá wáyé mo rántí bàtẹ́ ẹ tẹ́yìn kan kórajọ ẹlẹ́fẹ́ ra àwọn nǹkan ẹ̀pà gbogbo ẹ̀ èmi mo introduce yín sẹ́nìkan ó fún yín lówó lára àwọn tó wà ní àsọ̀rọ̀ àwọn fún wọn lówó nígbà tán fún wọn lówó tán kọ́ èmi tí mo introduce wọn pọn yọmí wọn ò jẹ́ kí n mọ̀ mọ́ wọn bá lọ pe ẹnìkan wá mi yọ o ṣùgbọ́n ẹni yẹn abara pa ni wọn lọ gbé wa wọn lòun ní kó lọ bá wọn rà àti owó àtẹni yẹn ó lọ sẹ́mọ̀ tá a bá máa wí tà ẹ wàá máa sọ pé ẹ ti dáwọ́ dáwọ́ majority àwọn owó tẹ dáwọ́ mélòó ló dọ́gba Akíntóyè mélòó lẹ dá fún èèyàn kan kí lédè iṣẹ́ ẹlẹ́dàá èèyàn táwọn kan bá kóra wọn tọ́tọ́ bá sọ pé àwọn gba owó àwọn fẹ́ kó f'Akíntóyè majority wọn ni wọn ò kówó dọ́dọ̀ Akíntóyè some people tó bá kàn wọ bàbá sùn tó bá kàn wọ okay let us give him ẹ jẹ́ ká fún ní nǹkan gẹ́gẹ́ bí bàbá wa àtúrò aṣọ wọlé àjẹun àṣe mi ò lérò ìpóyẹ kẹ́ máa nílẹ̀ ọmọ ẹni ẹlẹ́ni torí yẹn náà